ìjà ń bọ̀ o ìjọba ìpínlẹ̀ Ògùn wó ilé ìtajà olówó ńlá tíyàwó Gbẹ́ngà Daniel ti fẹ́ parí ní nǹkan bíi aago mẹ́ta òru ọjọ́ àbámẹ́ta sátidé mọ́jú ọjọ́ àìkú sannde ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún yìí ní ìjọba ìpínlẹ̀ Ògùn gbé katakata àtàwọn irinṣẹ́ míì lọ sílùú Ìjẹ̀bú Òde láti lọ wó ilé olówó iyebíye tó jẹ́ alájà márùn-ún kan ìyẹn Datkem Plaza tó jẹ́ ti yèyé olúfúnkẹ́ daniel tí í ṣe ìyàwó gómìnà ìpínlẹ̀ ògùn tẹ́lẹ̀ gbẹ̀ngà daniel lẹ́yìn ọjọ́ kẹta tí ìjọba fi tó wọn létí pé ilé náà kò dúró re àfi kí àwọn wo ni wọ́n gba ilé ìtajà ńlá tó wà ládùúgbò fọlágbádé street nílùú ìjẹ̀bú òde lọ tí wọ́n sì wó gbogbo ilé náà palẹ̀ kí ilẹ̀ tó mọ́ nínú ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni olúṣẹ́gun lawal tí í ṣe alábòjútó bí wọ́n ṣe kọ́lé náà fi síta lásìkò tí wọ́n ń wọlé náà lọ́wọ́ lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹwàá oṣù yìí ló ti sọ pé digbidigbi nílé náà dúró bẹ́ẹ̀ làwọn ti gbàwé àṣẹ gbogbo tó yẹ lọ́wọ́ ìjọba ó ní láti ọdún two thousand and nine làwọn ti dáwọ́ lé ilé náà ní kíkọ́ tó sì jẹ́ pé inú oṣù kẹsàn-án ọdún yìí ni ètò ti wà níbẹ̀ pé wọn yóò ṣí i láìpẹ́ yìí ló ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wáá fi ẹ̀rọ amúlétutù air conditioner bíi ọgọ́rin sí gbogbo inú ilé náà látòkè délẹ̀ gbogbo yàrá tó wà nísàlẹ̀ àkọ́kọ́ ló ṣàlàyé pé báǹkì ni wọ́n fẹ́ẹ́ fi máa ṣe àwọn ilẹ̀kùn alátìpadà tí wọ́n máa ń lo nílé ìfowópamọ́ ni wọ́n fi sí i pẹ̀lú ẹ̀rọ tó lè gbé èèyàn lọ sókè wá sísàlẹ̀ elevator ti iléeṣẹ́ Cresta Laurel tí ṣe ọ̀kan lára iléeṣẹ́ Gbẹ́ngà Daniel wá ṣe síbẹ̀ láìpẹ́ yìí gbogbo èyí àti ẹ̀rọ jẹnẹrétọ̀ ńlá tó fi mọ́ ẹ̀rọ amúnáwá transformer ló ní wọ́n bàjẹ́ lásìkò tí wọ́n ń wọlé náà àjà kẹta ilé ọ̀hún ló ní wọ́n fẹ́ẹ́ fi ṣe ọ́fíìsì ọ̀túnba gbẹ̀ngà daniel tí í ṣe sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú ìlà oòrùn ìpínlẹ̀ ògùn àwọn èròjà panápaná tí wọ́n máa ń gbé sínú ilé tí wọ́n fi sí àwọn àyè kọ̀ọ̀kan nínú ilé ọ̀hún pàápàá bá a rìn nígbà tó ń sọ̀rọ̀ lórí nǹkan tíjọba ìpínlẹ̀ ògùn rí tí wọ́n fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ láàrin ọjọ́ díẹ̀ tí wọ́n fi kìlọ̀ fún àwọn ọ̀gbẹ́ni lawal ni àwọn àríwísí bíi márùn-ún ni wọ́n rí tọ́ka sí ó ní wọ́n ní ààyè ìgbọ́kọ̀sí ilé tí wọ́n wó yìí kò tó bẹ́ẹ̀ sì ré iwájú ilé ọ̀hún ní fọlágbádé street wà àwọn àdúgbò méjì míì tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbàsókè náà wà níbẹ̀ pẹ̀lú ibẹ̀ làwọn tó ń kọ́ ilé yẹn lọ́sì ń rò pé kí àwọn da ọ̀dà sí ojú ọ̀nà wọn kó lè rọrùn fún àwọn èèyàn láti tún lè rí bí máa páàkì sí ilẹ̀ kan tó wà lẹ́yìn tí wọ́n fẹ́ líìsì rẹ̀ láti túbọ̀ pèsè ààyè fáwọn èèyàn láti páàkì ọkọ̀ wọn sí ju ti iwájú ilé gangan lọ lára ohun tí wọ́n tún rí tọ́ka sí ni ààyè ìpéjọpọ̀ táwọn èèyàn lè kóra jọpọ̀ sí tí iná bá déédéé ṣẹ́yọ nínú ilé tàbí lásìkò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì míì wọ́n tún ní kò sí ààyè fún atẹ́gùn láti máa wọlé dáadáa bẹ́ẹ̀ ló jẹ́ pé ààyè wà fún atẹ́gùn láti wọlé nítorí kò sí ilé kankan tí wọ́n kọ́ tó súnmọ́ ilé tí wọ́n wó yìí lẹ́gbẹ̀ẹ́ méjèèjì iwájú àti ẹ̀yìn bẹ́ẹ̀ ni kì í ṣe pé fẹ́ǹsì ológiri wà lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin ohun tó jọni lójú ni pé àwọn ilé kan tilẹ̀ wà ládùúgbò náà tó jẹ́ pé wọn kò ṣàmúlò àlàkalẹ̀ òfin àti ètò ìjọba lórí ilé kíkọ́ àti ètò ààbò tó èyí tí wọ́n wò yìí wọn kò sì torí rẹ̀ ṣe nǹkan kan sáwọn yẹn ọjọ́ mẹ́ta péré ni ìjọba pàṣẹ pé wọ́n fún wọn dà tó fi di pé wọ́n yọdé lójijì pẹ̀lú katakata láàrin òru bákan náà ló tún jẹ́ pé ilé tó tó bílíọ̀nù kan náírà tí wọ́n fi gbé dúró yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí í wó ní nǹkan bíi aago mẹ́ta òru. bẹ́ẹ̀ ni olùkọ́lé náà ṣàlàyé nígbà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn tó gbọ́rọ̀ yìí ni wọ́n sọ pé ó ṣeé ṣe kó jẹ́ ìjà òṣèlú tó ń wáyé láàrin Gbẹ́ngà Daniel àti gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún ló fa wàhálà náà adìẹ dà mí lóògùn nù màá fọ́ ọ lẹ́yìn ló jọ pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe láàrin ara wọn pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ ìjọba ṣe lọ́ọ́ da ilé náà wó láàrin òru Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.